لا تقذفونا بشذوذ فإننا سرنا على ناجل خلي لمحمد سرنا على ناجل خلي لمحمد وبقول ما شرع شريعتنا صنعه وعلى مقولته الكريم متنها تدي وعلى مقولته لكريمتنا تدي وبكل قول نستدل بآية أو بالحديث المستكي بالمسند أو بالحديث المستكي بالمسند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 فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Ọlọ́run Ọba tó ṣe yí pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí ó ga jù tí ọlọ́run bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí orin náà tọ́lọ́run bá wá fi ta ẹnìkọ̀ọ̀kan wa lọ́rẹ abẹ́lọ́run kí ọlọ́run kó má gbà á kúrò lọ́wọ́ wa nígbà tá a bá fẹ́ kú kọ́lọ́run jẹ́ kí orin náà kó bá wa kú kọ́lọ́ jẹ́ kí ọlọ́run sì gba kọ́tẹ́wọ́ gbà wá pẹ̀lú orin náà kọ́lọ́ kó wá ṣe wálé ní àlìjọ́nà pẹ̀lú sábàbí orin náà. orin ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́ bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni oore ìmọ̀ọ́sẹ̀mí lórílẹ̀ ayé èyí tó jẹ́ wípé òun náà la fi ṣẹ́kù sórílẹ̀ ayé lónìí ìṣẹ́kù wa sórílẹ̀ ayé abẹ́lẹ́ ọba pẹ̀lú ẹ̀ kọ́lọ́ ṣe ni tí a fi parí ayé wa sórí Islam má ṣe ni tí a fi kúrò lójú ọ̀nà Islam a dúpẹ́ fún ọlọ́wọ́ ọba pẹ̀lú sẹ̀mí wa nípa pé ọlọ́wọ́ ọba tún fi àlàáfíà kún àlàáfíà tí ọlọ́wọ́ ọba fi sí ìsẹ̀mí náà kí ọlọ́run máa kó tó máa ṣàlékú àlàáfíà náà. gbogbo àwọn tí ò lálàáfíà abẹ́lọ́wọ́ máa fún wọn kí ọlọ́wọ́ máa kí ó ṣe àlékún àlàáfíà fún àwọn náà kó máa dálàáfíà padà sí ara wọn. lẹ́yìn wá gbà náà orí ẹlẹ́ẹ̀kẹta tí a gbọ́dọ̀ má dúpẹ́ rẹ̀ òun náà ni pé ọlọ́run ọba fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí ìfọ̀kànbalẹ̀ náà ni ọlọ́run ọba ṣe fún wa tá a fi lè ń gbọ́rọ̀ ọlọ́run ọba báyìí abẹ́lọ́wọ̀ ìfọ̀kànbalẹ̀ náà kí ọlọ́run ọba kí ó ṣàlékún ẹ̀ ní agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ abẹ́lẹ́ òkè ọlọ́wọ́ bá kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ pàtàkì jùlọ gbogbo àwọn àyè tí àwọn mùsùlùmí wà tí wọ́n ti ń rí ìdààmú kọ́lọ́ kó bá a fi ìfọ̀kànbalẹ̀ sí ọ̀dọ̀ wọn mo wà yọ ìfọ̀kànbalẹ̀ agbègbè tiwa náà kó sàlékún ìfọ̀kànbalẹ̀ bẹ̀ gbogbo oore tó kù adúgbẹ́ fọlọ́wọ́ bá lórí ẹ̀ kí ọlọ́wọ́ bá ó sàlékún oore fún ẹnì kọ̀ọ̀kan wa owó tá a tún bẹ lọ́wọ́ bí kọ́lọ́wọ́ bó ṣe fẹ́ nì kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́ kó ṣe fún wa àwọn abẹ́lẹ́ ò fún ìbára wa sọ̀rọ̀ títí òní kọ́lọ̀ kó darí èmi tí màá máa bá wa sọ̀rọ̀ síbi tí màá ti rí ọ̀nà ọlọ́run ẹ̀yin náà kọ́lọ̀ kó bá darí etí yín níbi gbígbọ́rọ̀ náà kò ṣe gbígbọ́rọ̀ náà ní nǹkan tẹ́yìn náà fi rí ọ̀nà ọlọ́run la hawla wala quwwata illa billah wa tí a ṣe ní àná láti súratul anbiya òun náà ni a ti bá wa sọ̀rọ̀ lánàá láti àyà one hundred and three ọlọ́run bá ń ṣàlàyé fún wa ní àyà náà pé auzubillahi minash shaitani rajim. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون ọlọ́run tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa pé àwọn tí wọ́n bá jẹ́ ẹni àlìjọ́nà náà wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé àwọn ọlọ́run ọba á là wọ́n kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú nǹkan tí á là ń bẹ̀ ọlọ́run ní alifazawulẹ̀ akbar ìpayà ìbẹ̀rù èyí tí ó tóbi jù tí ó máa ṣẹlẹ̀ níjọ́ gbèǹde alkiyama. Al èyí tó jẹ́ pé ìbànújẹ́ yóò máa wà fún àwọn èèyàn ń bẹ ọlọ́run ní àwọn tó bá jẹ́ ní títí wa láyà zunuhumul faza ul akbar ìpayà tó tóbi jù kò ní kó ìbànújẹ́ bá wọn gbólóhùn ìpayà tó tóbi jù yìí oríṣiríṣi ìtumọ̀ òun náà ni wọ́n mú wá ń bẹ́ẹ̀ a lè pè ní nefkotuli bath ìgbà tí wọ́n bá fọ fèrè gbéǹde tí gbogbo èèyàn bá dìde ìpayà tó tóbi ni gbangba ta àlìkè àmà kí wọ́n tó wá jẹ́ pé àwọn ànábí ọlọ́run ọba àlọ́ ọmọ sọ pé kí wọ́n bá wa tọrọ ṣàfáà pé kọ́ lọ́run wá dájọ́ kó ìṣọ́lọ́ ọmọ tó wá dájọ́ fún wa ìpayà tó tóbi ni nígbà tí ọlọ́run bá bá dájọ́ tán tí wọ́n kó àwọn ọmọ aná sínú ná ìpayà tó tóbi ni nígbà tí ọmọ àlìjànnà tó bá di ọmọ àlìjànnà tó máa ná wọnú ná tí wọ́n mú ikú tí wọ́n wá pa á ipe gbogbo ẹni tó bá ti wà níbi tó wà kágbà yìí pé èèyàn tó ní kú mọ́ bíbẹ gbére ti ń ṣẹlẹ̀ ìpayà tó tóbi ni ọlọ́wà ní gbogbo ìpayà tó tóbi yìí ọlọ́ni láyà zunuhun kò ní í kó ìbànújẹ́ bá gbogbo àwọn tó bá jẹ́ ẹni tọ́lọ́run tí wọ́n jẹ́ mùsùlùmí náà. وتتلقاهم الملائكة هذا يومكم وتتلقاهم الملائكة àwọn màláìkà ni ó máa gbà wọ́n lálejò wọ inú àlìjánná náà àwọn màláìka ni ó máa gbà wọn lálejò nígbà tí wọn bá ń dìde láti inú sàárè àwọn màláìka ni ó máa darí wọn gbogbo ibi tí wọn bá fẹ́ máa lọ ní ìjọgbìndì alkiyama àwọn màláìka ni ó máa gbà wọn lálejò ẹ̀rí mọ̀kúlùkọ́wùlì ọ̀rọ̀ tí àwọn màláìka ó máa sọ kọ ìlú lẹ́yìn tí wọ́n máa sọ báyìí pé. هذا يومكم هذا يومكم الذي كنتم توعدون ó sọ pé ààrà yawmukum eléyìí o ọjọ́ gbẹ̀dẹ̀ alikiyama tẹ́ ń wò yìí òun ni ọjọ́ titi yín tí wọ́n ní ẹ̀yin lẹ́ẹ̀ máa gbádùn bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn kèfèrí wọn jẹ̀yà ọjọ́ ọ̀dùnnú tí yín ní tí ò ní síbànújẹ́ kankan bẹ́ẹ̀ àlẹ́dí kóńtòǹtò àdúrà èyí tó ṣe yí pé wọ́n ti promise yín wípé ẹ̀ẹ́jẹ̀ tó ṣe yí pé ẹ̀ẹ́jẹ̀ tí ó wà àlìjánná bẹ́ẹ̀ promise náà promise yín ni promise àlìjánná àwọn tí wọ́n jẹ́ kèfèrí promise tiwọn ni promise náà tọ́lọ́lọ́ba náà lo ọ̀rọ̀ ìfáwọn náà náà. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدانا أول خلق نعيد وعدني علينا إنا كنا فاعلين الله bá ń ṣàlàyé pé ọjọ́ ọ̀gbẹ́ndé lára ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níjọ́ gbèǹde alkiyama òun náà ni wípé àwọn ọlọ́run ọba yawma natwi samaa. samaa kàtọ́ yìí sì jẹ́ lélẹ̀ kó tóbi. ọjọ́ ló ṣe wípé àwọn ọlọ́run ọba natwi samaa àákà sẹ́mà àákà jọ kàtọ́ yìí sì jẹ́ nílẹ̀ kótó nítumọ̀ alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí ìgbà tá a bá ká ìwé jọ láàmù yẹn wá máa túmọ̀ àlá alali maktubat nígbà tó bá yẹ tó bá ti parí iṣẹ́ rẹ̀ láyé ìwé iṣẹ́ rẹ̀ sọ kàtọ́ yìí kìtàbílẹ̀ amẹ́lẹ̀ alal maktub bí ìgbà tá a bá ká ìwé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa tá a bá fòdì ẹ̀ lórí nǹkan tá a ti kọ́lẹ̀ fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ó ti ka sẹ́mẹ̀jọ. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì kàtọ́ yìí kàtọ́ yìí sì jíìlì lèlèkùtù gẹ́gẹ́ bí ìpépà tá a máa kọ nǹkan sí. Si, gẹ́gẹ́ bó ti máa ń kó sínú lèlè kútùbì àwọn nǹkan tá a bá kọ síbẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bó ti ka sẹ́mọ̀jọ àti lẹ́ẹ̀lẹ́ gẹ́gẹ́ bá ti kà fún wa lánàá tó jẹ́ pé àti ẹ̀rí lè fojú rí kankan mọ́ bí tọ́lọ́wọ́ bá ń fi pamọ́ sí àní lè fojú rí ọlọ́wọ́ ni bada'na. kàmá bada'na awwala khalqin nu'idu. ọlọ́run ní kàmá bàdá ná awala kọ́líkín nù ìdù ọlọ́run ní bí àwọn ọlọ́run ọba bá ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀dẹ́dà yín bí òbí ti bí yín nù ìdù bẹ́ẹ̀ náà láà ìbẹ̀rẹ̀ ẹ̀dẹ́dà yẹn padà tẹ́ ẹ bá ní ọjọ́ tá a máa gbé yín dìde láti inú sàárè bí òbí ti bí yín gẹ́lẹ́ ẹ kàn tóbi lásán lásán ni bọ́dì yín ó tóbi sí i ṣùgbọ́n bóbi yín ti kò sásọ lára kò sí nǹkan kan bẹ́ẹ̀ ti bí yín yẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti dìde lẹ́ láti inú sàárè ọlọ́run bí ẹ ti dìde nìyẹn ọlọ́run ní wàá dání. wàá dání alẹ́ náà ìnàkùn náà fàáìlì ọlọ́ọ̀ni wá dẹ̀bi alẹ́ yìí náà àdéhùn lélẹ́yìí alẹ́ yìí náà èyí tó yẹ pé àwọn ọlọ́run ọba ti ṣe àdéhùn náà wípé kò sí iyèméjì mẹ́ẹ̀ bí ó ti ṣẹlẹ̀ gẹ́lẹ́ nìyẹn iná kùnà fàìlì ọlọ́run ní nǹkan tá a sọ pé a ṣe yẹn a ṣe ni àwọn ọlọ́run ọba kúnlá fa ìlú yìí ìta àsọpá àṣẹ yẹn kò sí èméjì mẹ́ àṣẹ ni. ولقد كتبنا في الزبور من بعد الذكر ọlọ́ni àwọn ọlọ́run ọba a ti kọ sínú gbogbo òwe tá a sọ kalẹ̀ láti sẹ́mọ̀ àzàbúrì ìbẹ̀yẹn ni ké gbogbo òwe tá a sọ kalẹ̀ láti sẹ́mọ̀ àwọn ọlọ́run ọba àti kọ́ síbẹ̀ mi ń bá di dìkìrì lẹ́yìn ìgbà tá a ti kọ́ sínú lauhil mahfuz tá a ti kọ́ sínú wàhálà ti gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láyé títí títí títí títí tí gbogbo rẹ̀ ó fi dópin tẹ́yẹ́yẹ́ tá a fi wọnú àlìjànnà gbogbo tí ó ṣẹlẹ̀ pátáyẹ́yẹ́ wàhálà tí gbogbo nǹkan tá a ti kọ gbogbo ẹ̀ síbẹ̀ onẹ́pẹ̀ni láwùl mahfuz lẹ́yìn ìgbà tá a kọ́ sí inú wàhálà yìí gbogbo òwe tó wá sọ̀kalẹ̀ láti sánmọ̀ a kọ ọ̀rọ̀ yìí síbẹ̀ kí lọ́rọ̀ tá a kọ síbẹ̀ annal ardo. annal ardo yarithuha ibadiya salihun. a kọ síbẹ̀ wípé ilẹ̀ ẹlẹ́ẹ̀ tá a wà yìí nítumọ̀ alákọ̀ọ́kọ́ gbogbo lẹ́ẹ̀lẹ́yìn láti dóbi bẹ̀rẹ̀ dóbi tó parí sí yẹ̀rísù a ìbáàdì asọ̀ọ̀lì hó àwọn ẹrú sí èmi ọlọ́wọ́ ọba tí wọ́n jẹ́ ní ire wọ́n padà máa kọ̀ǹtúrò gbogbo ẹ̀ ètò ọlọ́run ni àdẹ̀sọ́ fún wa pé bàádà nùzúlì Isa alayhi salam lẹ́yìn ìsọ̀kalẹ̀ jésù ilẹ̀ ẹlẹ́yìn gbogbo mùsùlùmí agbára wà dọ́wọ́ mùsùlùmí mùsùlùmí ni ó máa kọ̀ǹtúrò rẹ̀ ládùúgbò tóbi délẹ̀ nítumọ̀ alákọ̀ọ́kọ́ nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì ànàlẹ̀ àrùdọ̀ ilẹ̀ inú àlìjẹ́ náà yarisuha ibadiya salihun. àwọn tí ó jogun ilẹ̀ inú àlìjẹ́nnà àwọn náà ni ẹrú sì mi ọlọ́run ọba tí wọ́n jẹ́ ẹni rí ẹni tí ọba ti jẹ́ ẹrúsìn ọlọ́run kò ní sínú ẹni tí ó wà àlìjẹ́nnà kọ́lọ́n kó ka àwọn ọmọ ẹrúsìn ọlọ́run tó jẹ́ ẹni rí. sọ ibi òun náà la bá tẹ̀síìrì dé ní àná lónìí suratul Abiya, quran 21, one aya one hundred and six òun náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì lónìí abẹ́lẹ́ òǹkí ọlọ́run bá kó sọ́dọ̀ now. أعوذ بالله من الشيطان الرجيم إن في هذا لبلاغ لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣe àlàyé fún wa nínú tẹ̀síìrì títí òní nínú súratul àǹbíyá ọlọ́wọ́n bá ó ṣàlàyé fún wa lánàá nípa pé àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí àwọn ni wọ́n jogún gbogbo ilẹ̀ yìí èyí tó jẹ́ pé dídarí ilẹ̀ yìí ọwọ́ gbogbo mùsùlùmí òun náà ni ó padà wá wà tó bá tó wá dijọ́ gbẹ̀dẹ̀ alkiyama dárùn naim ilé téèyàn ti máa ń gbádùn tí ń sílé àlìjánná ẹ ń bá lè fara da àwọn òfin ọlọ́run tó lọ́ọ́ ní ká ṣe láyé ń bì tó wá kú lẹ́nu tó jẹ́ pọ́nlọ́wọ́ bá tẹ́wọ́ gbà òun náà ti di ọ̀kan lára àwọn tí ó jogún àlìjánná ọlọ́run wa ń ṣàlàyé ní àyà tí wọ́n ń fún wa pé inna fi àdà. ọlọ́run ní fi ọlọ́run ní tó sọ ilé yìí ọlọ́run ní àǹfààní ló jẹ́ àǹfààní ń bẹ nínú ọ̀rọ̀ tá sọ yìí bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé tító ó ń bẹ nínú ọ̀rọ̀ tá sọ yìí ẹ bá dọ́lọ́run mọ̀ dáadáa pé ọlọ́run ọba ọba tó yẹ pé tó bá ọba tí ò lè bọ́lọ́run ti ń sọ yẹ ọkàn ọlọ́run bá fẹ́ kí ọ̀rọ̀ yóò ṣe òun láǹfààní kí mẹ́rin òun tún lè bá a lékún sí i ọlọ́run bá ní làbàlá àgàn. làbàlá ọgọ́ ìlékọ́ mi àbídí. ọlọ́run ní ìtẹ́ ká sọ ọ̀rọ̀ yìí a fẹ́ kó détí gbọ́ ni ìdétí gbọ́ la fẹ́ kó jẹ́ kó wà nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí lè ká omi àbídí fún àwọn ènìyàn tó jẹ́ yí pé wọ́n jẹ́ ábìdínà tí wọ́n ń sin ọlọ́run ọba bó ti yẹ kí wọ́n sin lọ́run ẹ ń bá ń sin lọ́run bó ti yẹ kó sin lọ́run gbogbo dọ́lọ́run bá ní kọ́ máa ṣe lófin tó ń tẹ̀lé àwọn ọlọ́run bá wá kó jẹ́ pé ọ̀rọ̀ tá a sọ yìí a fẹ́ jẹ́ pé ká sọ fún pé kó lè bá a mọ̀ dájú pé tó bá ṣẹ́kù ayé òun náà padà rí wípé islam ni ó borí tọ́gbọ́n ti kúrò lórílẹ̀ ayé tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ àkèámà yóò padà rí i pé mùsùlùmí nìkan ni ó jẹ ní àlìjánná kèfèrí ò lè jẹ ní àlìjánná ọlọ́ọ̀ni in tó jẹ́ ká sọ ọ̀rọ̀ yẹn nìyẹn ká lè jẹ́ pé a deliver message èyí tó jẹ́ pé yóò wúlò fún àwọn tó jẹ́ mùsùlùmí torí ẹ̀ lè jẹ́ ká sọ ọ̀rọ̀ yìí fún wa ká lè bá a mọ̀ náà. وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́wà ni wàmà arsalnaka ilà rahmatan lil alamin ọlọ́wà ni ààrẹ wa nabi sallam ààrẹ oníṣẹ́ ilà rahmatan lil alamin afẹ́kíwọ̀ ànábì ò jẹ́ ìkẹ́ afẹ́kíwọ̀ ànábì ò jẹ́ àánú lílé áálàmínà fún gbogbo ẹ̀dá ayàtà kàyí yìí oríṣiríṣi nǹkan náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn tó ṣáájú lọ ni wọ́n ti ronú pa ẹ̀ torí pé gbólóhùn àlẹ́ àwọn ẹ̀dá. E wọ́n lè ṣe ọlọ́wọ́ bá jẹ́ ìkẹ́ fún gbogbo àwọn ẹ̀dá àwọn kan kọ́kọ́ ti ronú wípé ẹ̀dá tó wà ń bẹ̀ yẹn àlìmọ́ọ́mì nùnà yẹ kó wípé ìkẹ́ mùmìnì nìkan ló máa dá ni ṣùgbọ́n àwọn àfáà sọ fún wọn wípé kò rí bẹ́ẹ̀ àwọn míì tún ó jẹ́ mùmìnì nínú àlìjànú ni o torí pé èèyàn méjì alẹ́ fi sàlám sí i ó rẹ sí ènìyàn ó sì rẹ sálì jànú àwọn alákọ̀ọ́kọ́ gbà wípé gbogbo mùmíní èèyàn àtàlìjànú wípé lànàbí jẹ́ àánú fún nínú ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àwọn àfáà kan sọ yìí pé àáyà yẹn ó túmọ̀ jù bá lọ. àwọn àfáà yẹ kó tún yé wa yìí Ati mùmíní àti Ati ati kèfèrí tó wà nínú èèyàn àtàlìjẹ̀nù gbogbo wọn pátá yányá olùjíṣẹ́ ọlọ́wọ́ ọba jẹ́ àánú fún àwọn kan tó sọ bá ń pè àti mùmíní àti kèfèrí gbogbo wọn pátá yányá òun ni àlẹ́sà sálàm ó ṣe kí ni o ó jẹ́ àánú fún àbọ̀wá sàlàyé ẹ̀ àwọn kan ní rárá ó jùbà lọ àyà tá a fẹ́ kà yìí wọ́n ló jùbà lọ bàtà wọn fẹ́ sọ tí wọ́n ní pé gbogbo tí bá ti ń sẹ̀mí lórílẹ̀ ayé pátá yẹnyẹn so alikainatu alhajja gbogbo tí bá ti ń sẹ̀mí lórílẹ̀ ayé pátá yẹnyẹ tó bá jẹ́ pé nǹkan tó lè máa mí lọ òkè mí lọ ọlẹ̀ ìpèsè òun àlẹ́bíṣà sálàm jẹ́ àánú fún ìkẹ́lẹ́ kẹta táwọn èèyàn sọ nìyẹn àwọn èèyàn ní rárá òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ṣe kí ni o ó ju bá ń lọ. wọ́n ní màá sí wà lọ́ọ̀ tààlà nítorí wọ́n ti yàtọ̀ sọ́lé nìkan gbogbo nǹkan ikú ti bẹ láyé ó mí ni o kò mí ni o òṣìṣẹ́ ọlọ́run ọba rahma jẹ́ fún gbogbo wọn. àánú ló ṣiṣẹ́ ọlọ́run jẹ́ fún gbogbo wọn. so látara bẹ́ẹ̀ àwọn àfáà wa fẹ́ ṣàlàyé fún wa pé àánú bóòlù àlẹ́bí ti jẹ́ àánú oríṣi àgbáyé la ní lórílẹ̀ ayé àní alamul malaika àgbáyé àwọn malaika alamul jin àgbáyé àwọn àlìjànú alamul is àgbáyé àwọn èèyàn alamul jamal àgbáyé gbogbo nǹkan tó gbé àwọn kan dìrí gidi ni wọn lè ṣe kankan bẹ́ẹ̀ ni alamul ayawan àwọn ẹranko náà bẹ́ẹ̀ ni alamul nabat àwọn arúgbìn gbogbo wọn ìpátá yányán olùyàwó sọ pé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá jẹ́ kí ni o àánú fún ẹ̀rí àwọn tá a jẹ́ mùmìnì ẹni tó jẹ́ mùmìnì òṣìṣẹ́ ọlọ́run ọba jẹ́ àánú fún wa torí pé làwùláàwù tí èèyàn bá ni lámùnà tàdí àbátímọ̀ náà òun lọ́lọ́run ọba rẹ̀ wá bá wa òun ló wá fún wa ní ìdáyà òun ló wá fún wa ní ìtọ́sọ́nà àánú olùsọ́lọ́wọ́ jẹ́ fún àwa tá a jẹ́ mú mi ní ìmọ̀ òdodo wa kò tayọ òjíṣẹ́ ọlọ́wọ́ ba òun lòun sábàbí láti lè mọ òdodo láti ká lè bá a mọ òdodo òṣìṣẹ́ ọlọ́run bá jẹ́ àánú fún gbogbo wa pátá yanyan tá a bá wá kú lórí òdodo yẹn á jẹ tí ó wọnú àlìjẹ́nà tó jẹ́ àánú tó ga tá a ṣe látara òṣìṣẹ́ ọlọ́run wa gẹ́gẹ́ bí àfa wa alikọ́ọ́dí ìyáàd gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé nínú tí àkàtà mọ̀ sí àṣàfà àwọn kan mú díẹ̀ wá níbẹ̀ wọ́n lè ṣe ọlọ́run ọba lil mu'min rahmatun bil hidaya fún mọ́mìnì ìkẹ́ lànàbí jẹ́ fún wa torí pé olófọ̀nà mọ̀ wá kódà lil munafik àwọn munafiki òṣìṣẹ́ bá tún jẹ́ àánú fún wa torí pé rahmatun bil amali minal àwọn munafik bàbá mi bí ń bẹ láyé tánà bíbí kó bẹ́ẹ̀ ànábì ni ẹ má bá wọn mùnáfìkì jà ẹ sẹ̀sán wọn di àlìkìyàmá ẹ bá ti jẹ́ mùnáfìkì ẹni tí ń dẹ̀sìn rú èyí tó jẹ́ pé ó fi kèfèrí pamọ́ ó wá ń ṣàfihàn ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ ànábì tó fi wá lọ́kàn balẹ̀ yìí pé irú àwọn ẹni àní máa bá wọn jà. Ja òṣìṣẹ́ ọlọ́run bá fi ìmọ̀ bá wọn jà ó fi wọn lọ́kàn balẹ̀ rẹ̀ so kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún wọn. wàrà bàtàlíkà wàrà bàtàlíkà fìrí bí tàkìrì àdáàd òṣìṣẹ́ ọlọ́run tún jẹ́ àánú fún gbogbo kèfèrí pátáyéyé torí wípé bàbá ìṣọ́lọ́wọ́ ti wà láàrin gbogbo àwa tá a jọ́ mé ènìyàn ọlọ́run bá ti sọ yí pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí òun ò ní pa wọ́n rẹ́ mọ́ ọlọ́run sọ ní sọ́tùlẹ̀ àǹfààní ọlọ́run wà máa ká náà lọ líyù àdìbàhùn wà á ń tàfihìn ọlọ́run ọba ò ṣetán láti máa fìyà jẹ àwọn kèfèrí nígbà tí wọn ànẹ́bí ń bẹ láàrin wọn ọlọ́run bá lóun fẹ́ fìyà jẹ wọn ìmọ̀fìyà jẹ kẹfẹ́rì bàárà mi bẹ láàrin wọn rahma ló jẹ́ fáwọn kẹfẹ́rì tọ́lọ́ba fún àlùfíà sálàm táwọn kẹfẹ́rì sì sọ wípé ìyá kọ́sọ̀ká yẹn láti sẹ́wọ̀n tí wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ pé kọ́lọ́wọ́ bá wà máa fìyà jẹ wá báyìí ọlọ́wọ́ sọ pé rárá ìkẹ́ lọ jẹ́ fún wọn ìgbà tó ti wà láàrin wọn a lè fìyà jẹ wọn á dìlé ìyá wọn tí ó títí títí bó bá tó tó kù láàrin wọn ìgbà náà ló jẹ́ pé ìkẹtẹ́ wà fún àwọn tó jẹ́ àwọn kẹfìrí yọ wà kó bẹ́ẹ̀ àwọn tó tó jẹ́ àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa yìí pé àwọn ànábì ọlọ́run ọba tó ti ṣáájú lọ a rí i pé dáwà àwọn ìpèpè àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú lọ àwọn èèyàn kọ̀ọ̀kan lọ́lọ́ba wọn rán wọn sí. Si èèyàn kọ̀ọ̀kan lọ́rọ̀ bá máa ń rán àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run ní máa ń rán wọn sí tó bá rán wọn sí àwọn èèyàn tó rán wọn sí ọlọ́run ọba ti fi gbèdéke sí ìgbà tí iṣẹ́ wọn fi lapse tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tí wọ́n ń jíṣẹ́ wọn lọ ìgbà tí iṣẹ́ wọn parí ọlọ́run ti gbèdéke sí i ṣùgbọ́n iṣẹ́ ànábì sallam. sallallahu alayhi wa sallam. iṣẹ́ rìsáàlà tá a gbé fànàbí gbogbo ayé pátá yẹn làwọn fi sí. àánú rìsáàlà yẹn gbogbo ayé ọlọ́run yóò kárí kò rí pé ẹ̀yin èèyàn kan péré ẹ̀yin nìkan ní kẹ́hìn dànù ọlọ́run ní kò rí bẹ́ẹ̀. ọlọ́run bá tó wá ní iṣẹ́ yìí kò ní í dópin ó di ìgbà tí ọjọ́ gbé gàlìkì àbàbà tó dìde kí iṣẹ́ yẹn tó dópin ká tó wá gbẹ̀sán lọ́dọ̀ lọ. sọlá ò jẹ́ kí iṣẹ́ ànábì kó jẹ́ rahma lil alamin gbogbo ẹni tí bẹ láyé pátá yẹn lọ́lọ́ máa fi iṣẹ́ yẹn fún kò sẹ́ tí ò lọ́dọ̀ rẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn àfáàjẹkọ̀ọ́ yẹ wa yí pé iṣẹ́ ànábì gbogbo wa ló kárí torí pé tó jẹ́ kèfèrí tí bá tún ti ń gbọ́ iṣẹ́ yẹn náà olóòtú máa padà di mùsùlùmí ìdí mùsùlùmí rẹ̀ àánú lọ́lọ́jọ́ jẹ́ fún un so látara bẹ́ẹ̀ ó kárí mùmìnì ó kárí kèfèrí kò sẹ́ni tí ó kárí mọ́ gbogbo wa. àwọn màláíkà iṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ó kárí lọ́dọ̀ wọn torí wípé Jibril. aleyhisalaam òun ní mú wáyí wá láti sánmà ìgbà tí kúránì ń sọ̀kalẹ̀ gbogbo àwọn màláíkà pátá yẹnyẹn ọlọ́wọ́ bá máa ń ka wáyí fún jìbìrì èyí tó yẹ pé ńgbà tó lọ́ fẹ́ fún jìbìrì gbogbo tí bá ń bẹ inú daku. òní ò dàkú jìbìrì nìkan ọlọ́wọ́ bó sọ fún láti lè àánú ló jẹ́ fún Jibril tí Jibril bá wá ti gbọ́ tán tọ́lọ́wọ́ bá kà fún tán pé kọ́ lọ kà fánàbí ọlọ́wọ́ bá gbogbo àwọn tó wá wà ní sẹ́mu ó dìde lẹ̀ wọ́n á ní mọ́tà kọ́ làrọ̀ bùkún kí lọ́lọ́wọ́ bá sọ ìwé ìbá ti ń kà lórílẹ̀ ayé bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà ní Bẹ́tùlì Izza tọ́lọ́wọ́ bá gbé sí àwọn náà kà bẹ́ẹ̀ ọlọ́run bá tó ń ròyìn jìbìrìlù ọlọ́run ròyìn ẹ̀ níbi kan ọlọ́run pè ní jìbìrìlù ní kíni o zuku wati indadala arshimaki sọlọ́wọ́ bá ní kí kùránì ò jẹ́ àánú fún àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka pẹ̀lú sísọ̀kalẹ̀ rẹ̀ lẹ́yìn wá gbà náà òjíṣẹ́ ọlọ́wọ́ ọba pẹ̀lú dáwà rẹ̀ ti máa ṣe dáwà ti máa ṣe ìmọ̀ ń pe gbogbo àwọn èèyàn lákìyèsí wípé gbogbo àwọn tó bá ti jẹ́ nǹkan tí bá ń ṣẹ̀mí láyé ẹ máa káàánú wọn òṣìṣẹ́ ọlọ́run bá máa ń sọ bẹ́ẹ̀ yóò ní gbogbo tí bá ti ń ṣẹ̀mí láyé pátá ẹ máa káàánú wọn ìṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá mú wá iṣẹ́ ẹ̀kaàánú ọ̀nbẹ́ńbẹ́ lóbi jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run bá ṣàlàyé fáwọn tá a jẹ́ mùsùlùmí pé obìnrin kan ọwọ́ inú ná nítorí olóńgbò tó ń fìyà jẹ kò fún lóúnjẹ kò dẹ̀ túlẹ̀ kọ́ lọ jẹun ó kàn dé mọ́lẹ̀ ni ọlọ́run bá ti ń pè wá sí àwọn ẹranko. láti jẹ́ pé ká lè ṣe àánú fún àwọn ẹranko láti mọ̀ pé iṣẹ́ àdébísà sálàm ó dọ́dọ̀ àwọn ẹranko ó tún lóye ọkùnrin kan fún wa inú àwọn ọba ní Israel ó ní ọkùnrin náà ó ń lọ ó débi kànga ọba mú ìbọ̀sẹ̀ rẹ̀ ló bá yọ ó débi ibi kànga lákọ̀ọ́kọ́ gbàdúdébẹ̀ ògbẹ́ngbẹ́ òun kàn lọ sálẹ̀ kànga tiẹ̀ ó wọlú ẹ̀ lọ ó sì lọ bú mi bó ti jáde báyìí ló bá ajá yẹlẹ as ya kúlù sáró ajá yẹn bẹ̀rẹ̀ sí í mí ẹlẹ ẹlẹ tí ń yàrá síta ìwà ń jẹ yìípẹ̀ ọlọ́wọ́ ajé kọ́ mọ́ yìí pé ajá yìí o ògbẹ́ gbẹ́ látara bẹ́ẹ̀ ó wá padà sínú omi ó wá yọ ìbọ̀sẹ̀ rẹ̀ ó wá fi bu omi wá fájá yẹn ajá yẹn wá mú un òṣìṣẹ́ ọlọ́run ọba ní ó sì wọ àlìjẹ́nà nítorí ajá tó tọ́jú tó ń jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ń pè wá lákèésì ká lè ṣe kí nìyẹn o ká lè ṣàánú ẹranko so ìmọ̀ ṣàánú ẹranko ó wà nù dáwà òjíṣẹ́ ọlọ́run ọba láti sọ fún wa pé àdáwà òjíṣẹ́ ọlọ́run ọba ó kárí gbogbogbò ní òṣìṣẹ́ ọlọ́run ọba tún sọ pé mọ́mí muslim yẹ́zìrán zari and àwòyẹ́ gírísù garrison àárín rí mùsùlùmí kan tí ó dáko mùsùlùmí tí ó dáko àbí tí ó lọ nǹkan kan fàyàkùlùmí ní ìtẹ́yìnrù tí ẹ yọ̀ wá jẹ nínú ẹ̀ ao ìnsánu àbí tọ́nu yẹn kan bọ̀ sínú oko yẹn tí ó jẹ ao bá ìyìmọ̀tò àbí tí dábàá kan bọ̀ ọbẹ̀ tí ó jẹ ilá káyọ̀lá ubi ìsọdàkọ àfi kó jẹ́ pé yóò jẹ́ sáárà fẹ́niyẹn ẹ̀bùsọ̀ lọ́wọ́ bá ti káàánú gbogbo nǹkan ó káàánú ẹni tó dáko pé oko rẹ yìí o ó padà rẹ̀sán rẹ̀ wájú ọlọ́run ó káàánú ẹyẹ tó jẹ́ <laughs> oko tí wọ́n jẹ gan ọlọ́run sọ ní sọ́dákọ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ó fi ń ṣàlàyé fún wa ni pé iṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba iṣẹ́ tó kárí gbogbo nǹkan pátá yẹn ni òṣìṣẹ́ ọlọ́run ọba tó sọ pé tẹ́ ẹ bá rìn lọ lójú ọ̀nà àwọn ògò tó bá lè pààyàn la ẹ máa mú kúrò lójú ọ̀nà lára àgbàgbọ́ òun náà ni kéèyàn máa lọ lójú ọ̀nà kó máa mú nǹkan tó lè pààyàn la kúrò lójú ọ̀nà ẹ rí i pé ìgò tó bá pààyàn la a lè fẹ́ ṣàfitì ẹ̀ṣẹ̀ sọ́dọ̀ rẹ̀ pé ó pààyàn lá ṣùgbọ́n ìṣọ́ ọlọ́wọ́ bá tó káàánú nǹkan tó wà jamad nǹkan tó wà rí ó tún wáá rán wa sí i ká tó máa ṣe kí ni o ká máa mú kúrò lójú ọ̀nà kó má bàa ṣe sábàbí ìbànújẹ́ fún wa lára rámà kí ni o òjìṣẹ́ ọlọ́wọ́ bá dé so rámà òjìṣẹ́ ọlọ́wọ́ bá ní tó kárí gbogbo ayé pátá yẹ́yẹ́ ni àwọn afáàjẹ kò yé wa yí pé káwọ́ gbàdọ́ náà bá gbà ìgbẹ́bí sàlám dìde láàrin àwọn ará mẹ́kà láti mọ̀ pé àánú ló ṣe ọlọ́wọ́ bá jẹ́ láàrin àwọn ará mẹ́kà káwọ́ olóńgbò ìṣẹ́ ọlọ́wọ́ bá dìde àdéhùn bá gbé ìṣẹ́ ọlọ́wọ́ bá dìde láàrin àwọn ará mẹ́kà kí làwọn ará mẹ́kà ń ṣe wọ́n rí àwọn ọmọbìnrin mọ́lẹ̀ àwọn alágbára àwọn ni wọ́n fìyà jẹ àwọn tí ò lágbára gbogbo oríṣiríṣi ìbàjẹ́ òun náà ló kún ilẹ̀ mẹ́kà àwọn tó ń jalágbára ayé àlàwọn passion àwọn náà ń fìyà já àwọn èèyàn káàkiri ni àwọn tó ń jalágbára ayé òun ni àwọn romans àwọn náà ń fìyà àwọn èèyàn káàkiri ni kódà àwọn àfa yìí pé nílẹ̀ India yìí pé tí ọkọ obìnrin kan bá kú nígbà náà wọ́n tún wá mọ́bìnrin yẹn ta wọ́n tún súnmọ́ obìnrin yẹn wọ́n jọ máa lọ wọ́n ní wọ́n jọ máa lọ ọ̀run ni ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run ọba ó wá dé gbogbo ìwà yìí tí ò da yìí ó parí kúrò nílẹ̀ mẹ́ka lóbi jẹ́ pé ìkànnú àwọn tó ti ṣáájú lọ nígbà tí ẹni tá à ń pè ní eh, Ahmed Didat nígbà tó lọ sí Amẹ́ríkà. Si tó lọ sí bíi London àbí Amẹ́ríkà ó sọ fún kan náà àwọn pásítọ̀ ń bẹ̀ yìí pé dáwà ànábì ó yàtọ̀ sí gbogbo dáwà yòókù gbàdá nàbí òbí délẹ̀ Mẹ́kà àwọn èèyàn mutí ni ní ọtí táwọn èèyàn sọ báwọn ò lè fọtílẹ̀ ara ó ti di bárakú fún wa ọwọ́ ni ẹ wá wà ní sàlám ó gba ọtí kúrò lọ́wọ́ àwọn ará Mẹ́kà a sì fẹ́ rí èèyàn kan báyìí tí mo ti ń bẹ̀. tọ́tí báyìí ṣe pa ìbàdàn níbi sàṣẹ́ àmọ́ ẹ̀sìsì lórílẹ̀ mẹ́kà tó gbà lu mẹ́kà kò fẹ́ sẹ́ni kankan tó wá sí kí ni o tí wàá ń sọ pé ìwà bẹ̀rẹ̀ sí mutí bó ṣe ọlọ́run bá rẹ̀ dáwọ́ òjíṣẹ́ ọlọ́run nìyẹn ṣé wàá lè jáde nínú mọ́ká ní sìnkọ́ gbọ́ tí jáde kọ́ máa mú kò ṣeéṣe tí ọba tiẹ̀ máa mú bọ́dọ̀ tí máa mú inú kọ́rọ̀ yàrá rẹ̀ ni torí pé dáwọ́ òjíṣẹ́ ọlọ́run káwá gbogbo lẹ́lẹ́ yòókù ó ní káwá gbogbo àwọn ìlú yòókù ìlú tẹ́ ẹ bá sọ yí pé n tó yàtọ̀ sí Islam olówó <laughs> àmẹ́ ó ní ìlú tó bá jẹ́ pé tó bá yàtọ̀ sí Islam òun ló dominate ibẹ̀ ẹ lọ wo bẹ̀ àìmọye atrocities ni ó kún bẹ́ẹ̀ tí ò sí èméjì mẹ́ láàfin mọ̀ wípé eh, dáwà nàbísà sàlám dáwà tó jẹ́ yí pé ráàmà ni àánú tọ́lọ́ ọba ló wọ ọ̀rá nàbí ilà rahmatal lil alamin ọlọ́run ní ká nàbí òun á jẹ́ àánú fún gbogbo ẹ̀dá pátá yẹnyẹn lóbi jẹ́ pé ànábì gangan a máa ṣàánú lọ́pọ̀lọpọ̀ ìgbà tó gbàlú Mẹ́kà gbogbo àwọn tó sí ànábì sàlá mọ́tò ṣe wọn bá gbàlú Mẹ́kà wọ́n ti wò pé ànábì ó gbẹ̀sẹ̀ lára àwọn ni gbogbo wọn ò rí pé òjíṣẹ́ ọlọ́run ọba yóò gba ẹ̀san lára wọn ṣùgbọ́n bí òjíṣẹ́ ọlọ́run ọba ṣe òjíṣẹ́ ọlọ́run ọba foríjì gbogbo wọn pátá yányán ara àánú ni látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ àwọn àfáà tó ń ṣàlàyé fún wa wípé káwo àwọn sọ̀hábà wọ́n fẹ́ràn ànábì ju gbogbo nǹkan lọ tálẹ́bí ò bá jẹ́ aláàánú sí wọn ni wọn ò lè fẹ́ràn ànábì tó bá wọn so ọlọ́run ọba ní nínú àyà kan ọlọ́run ní wàá bí rahmatin minallahi linta lahum walaw kunta faadhan galidhal qalbi lanfaddu min hawlik ọlọ́run ní pẹ̀lú àánú látọ̀dọ̀ ọlọ́run arọ ìwọ ànábì fún gbogbo àwọn èèyàn àjẹkọ́ jẹ́ ntọ́kàn rẹ̀ lé torí ẹ̀dọ́kàn rẹ̀ bá lé àwọn èèyàn mọ́ fẹ́ kákó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni látara àánú ni tọ́lọ́wọ́ bá jẹ́ kọ́ máa wá látọ̀dọ̀ àbísí sálàm so àánú òun náà lọ́lọ́run fi àbísí sálàm ṣe fún gbogbo ayé pátá yẹnyẹn lóbi jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ nínú àdìsí èyí tó jẹ́ pé ó fìdí múlẹ̀ ó wá ní múrísàlù ní nǹkan bẹ́ẹ̀ pé sọ̀hábà lọ́gbà kó ló sọ ó dẹ̀ tó wá ní nǹkan ló ṣe gbọ́dọ̀ ànábì yìí pẹ̀lú ìṣọ́lọ́wọ́ bá ní ìnámà ana rahmatun mọ̀dáàtù. èmi tẹ́ ìwọ yìí o èmi ni rámà èmi ni ìkẹ́ èmi ni àánú tọ́lọ́wọ́ bá fi tọrẹ fún yín èmi ni àánú nínú ìwáyà kan wà pé mẹ̀dáàtù pẹ̀lú kẹsàn-án wípé èmi ni àánú tí mo jẹ́ ẹ tí ń fi yín mọ̀nà lọ́pọ̀lọpọ̀ so látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ bá òjíṣẹ́ àánú ni tí ò sí èméjì ń bẹ àwọn àfọwọ́n wa ṣàlàyé fún wa wípé ó dáńgbà náà àdìsí àlẹ́bí kan wá wípé ana nabiyu rahma wa ana nabiyu malahim èmi ànábì o ànábì tó wá pẹ̀lú àánú ni mo sì tún jẹ́ ànábì tó jẹ́ wípé àìmọye ogun òun ni ó ṣẹlẹ̀ pé wọn ò ní fẹ́ kí n jíṣẹ́ àwọn àti pé gbàdógún máa ń ṣẹlẹ̀ àánú wo ló wà níbi ogun àwọn afáà sọ pé àánú wo ló wà níbi ogun àdìsí náà lẹ́lẹ́lẹ́ náà wọ́n ní àánú bẹ́ẹ̀ nítorí pé àwọn tó jẹ́ àwọn kèfèrí wọ́n ń kógun wá bànàbí ọlọ́sìn ní kánàbí ọmọ borí wọn ọlọ́dẹ tó gbálẹ̀ nínú aláṣẹ yìí pé kọ́ lọ kógun bá wọn látara pé kí wọ́n lè bá gba ẹ̀sìn ọlọ́run ọba torí pé ẹ̀dá bá fi ogun dókòókò mọ́ tó wá ti ara bẹ́ẹ̀ gbẹ̀sìn ọlọ́run ọba rámọ̀ lọ́ máa jẹ́ fún tó bá dijọ́ gbé ìdàlùkẹ́ àmọ́ yọ wà dé tí ó wà lìjẹ́ náà pẹ̀lú sábà kí wọ́n dókòókò mọ́ ọmọ èèyàn tá àwọn èèyàn kan wà lọ́yẹ́ pé tẹ́ bá tí ì dókòókò mọ́ wọn ò ní gbẹ̀sìn ọlọ́run ọba so ìdúnkokò yẹn gẹ́gẹ́ náà kí láyé fi ṣe fún wa o àfẹ́ kí wọ́n fi ní ráàmà àlìkìyàmà ni so ìṣọlọ́wọ́ bá òun náà ni òjíṣẹ́ ráàmà fún gbogbo ayé pátá yanyan so látara bẹ́ẹ̀ òṣìṣọ́lọ́ba náà wọ́n ń pè àwa náà lákìyèsí káwa náà ò jẹ́ ẹni tí ó máa ṣàánú òṣìṣọ́lọ́ba ní àrọ̀ himu yẹrẹ hamuhumu rahman gbogbo ẹjí bá ti ń sàánú ọlọ́run ọba ọba aláàánú lọ́pọ̀lọpọ̀ yóò máa sàánú wa ìrẹ̀ amòhùn máa ń filẹ̀ àrùdì yẹ̀rẹ̀ amòkò máa fi sàmà àwọn tí bá ń bẹ lórílẹ̀ ayé ẹ sàánú wọn lẹ́yìn bá wà nípò láti sàánú ẹ sàánú àwọn èèyàn tẹ́ ẹ bá ti ń sàánú àwọn èèyàn yẹ̀rẹ̀ amòkò máa fi sàmà ọlọ́run ti bẹ́ ń sẹ́mọ̀ ní oṣù máa sànú ẹ̀yìn náà ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ni láti máa pójíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ àánú ni. nínú àdìsí lọ yẹ pé wọ́n gbà wá látọ̀dọ̀ Uzdaifa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Uzdaifa àti Salman alfarisi, farisi ẹ̀rí àwọn méjèèjì wọ́n ní Salman sọ fún Uzdaifa wípé òṣìṣẹ́ ọlọ́run ọba tó jẹ́ òjíṣẹ́ àánú káàdà yẹ́gidọ́ bu wa yẹ́gidọ́ àlébi náà sáà máa bínú a sì máa yọnu ẹ bá sì ti ń bínú kò sàánú èèyàn náà nìyẹn ó wá rán létí pé ó ti gbàgbé ni pé òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ó ti ṣe útúbà fún wa ń kan òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba ní ayyama rajulin min ummati èyíkéyìí èèyàn nínú ìjọ mi sàbàtú sábàtàn tí mo bá bú fi gádọ̀ bíi nígbà tí mo bínú lọ́wọ́lọ́wọ́ aola antuwu laanatan àbínú tiẹ̀ wá bí mi mo wá sẹ́bi nígbà tí mo bínú lọ́wọ́lọ́wọ́ fàyínàmà àdàrọ́jú lòun mi wáládìí àdàmù èmi náà tẹ̀ ń wo yìí ọkùnrin kan ni mí nínú àwọn ọmọ ànábì ádámà àgìdọ́bù kàmá yẹgìdọ́bù èmi náà máa ń bínú bẹ́ẹ̀ tí wọ́n ń bínú o bákan kan náà ni èèyàn èèyàn jẹ́ àáfàá kò ní kó má bínú èèyàn jẹ́ àáfàá gan kò ní kó má fèpè jùlẹ̀ nígbà tí wọ́n bá bi tán yẹn nígbà tí wọ́n bá fẹ́ pé lórí ẹ̀mí ìṣesí ọmọ èèyàn ni tẹ́yìn bá fẹ́ pé lórí ẹ̀mí kó ṣépè ìṣesí ẹ̀ ni kó bínú òṣìṣẹ́ ọlọ́ba náà ṣàlàyé fún wa pé òun á máa bínú bẹ́yìn náà ti máa ń bínú ṣùgbọ́n wa iná máa bá sani lọ rámẹ́tàlì àlámì ṣùgbọ́n láwọn bá gbé mi dìde ó sẹ́ndì mi pé kí n wá jẹ́ àánú fún gbogbo ẹ̀dá fa àjẹ́ àlù àṣọlá tan alẹ́ ìyá ọmọlẹ́kìyàmá tẹ́ bá tí mo bá ṣe pé mo ti bẹ lọ́hùn àbí mo bá bínú pé gbogbo ẹni tí máa ṣe léyìí sí pátá yanyan kò ní máa jépè fún àdúrà ni ọmọ jẹ fún tó bá ti jọ gbé ìdàkẹ́ àmọ́ so àánú òjíṣẹ́ ọlọ́run nìyẹn so ọlọ́run bá ní kó ìṣẹ́ ọlọ́run ọ̀bọ wa láti wá jẹ́ àánú fún gbogbo ayé pátá yanyan nínú àdìsí àbí òrẹ́rọ̀ àwọn sọ̀hábà lọ bá nàbí yìí wọ́n ní ó di òun alal mushriki ọ̀ wá ṣépè gbogbo àwọn ọ̀sẹ̀ bọ̀ yìí wọ́n ní wọ́n lọ́jọ́ wọn gbàdúrà rẹ̀ àwùjọ ọlọ́ọ̀bá ní inni lam obo asila ana ọlọ́wọ́ bò gbé mi dìde gbé kí wọ́n á máa ṣépè ìpèkòrè kí wọ́n á máa ṣẹ́ wàyí náà bu istu rahma ìdánwò wọn bá gbé mi dìde fún ni pé àánú ló fẹ́ kí máa káàánú àwọn èèyàn so kí n máa káàánú àwọn èèyàn ni ó yẹ pé wọn lọ́pọ̀ ọgbà ìgbà tí wọ́n sálẹ̀ bísí àṣàlám léṣe lójú ogun sọ nítorí sọ ọlọ́wọ́ ọba tó ń sọ náà ní pé ó ṣe ṣe kọ́ jẹ́ pé táwọn eléyàn ọba tiẹ̀ gbà àwọn ọmọ wọn tẹ́ ń bọ̀ láti bàdí wọn ó yẹ káwọn padà wá gbà so látara àánú òjìṣẹ́ ọlọ́run ni so òjìṣẹ́ ọlọ́run ọba tó wá ní ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí tóun bá bínú sí àbóhùn ṣépè fún so àdúrà ni ó mọ̀ sí kí ni o òní ọ padà máa dà fún un látara àánú òjìṣẹ́ ọlọ́run ọba náà nù ọlọ́run ọba fi ń ṣàlàyé fún wa wípé nínú àáyà yìí kálíbà mọ̀ pé àánú òjìṣẹ́ ọlọ́run ọba àánú tó kárí ni òṣìṣẹ́ ọlọ́run ọba wa ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa ipe wàmà arsalnaka. wàmà arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́run ní ààrẹ wa nàbí illa rahmatan lil alamin. àfikọ́ wa jẹ́ àánú fún gbogbo nǹkan tí bá ń bẹ pátá yẹ́yẹ́ tó yàtọ̀ sọ́lọ́ àánú lọ́ọ̀dẹ́ka nàbí wa jẹ́ fún wa gẹ́gẹ́ bá ti sàlàyé fún wa so àánú yẹn ẹgbà tó wá tẹ́wọ́ gba iṣẹ́ ànábì tó kú pẹ̀lú ẹ̀ à ó ti wá lẹ́tọ̀ọ́ sí àánú ọjọ́ gbé dàlù kìámà ṣùgbọ́n àwọn tí yóò bá gbaṣẹ́ lọ́wọ́ ànábì àánú ilé ayé nìkan náà ni n ò ní lẹ́tọ̀ọ́ sí àánú ọjọ́ gbé dàlù kìámà kọ́lọ́ sí àwọn ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí àánú ọjọ́ gbé dàlù kìámà ọlọ́wà sọ fún wa ní àyàtọ̀ tẹ̀lé kólì. قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó sọ fún wa ní àyà tí wọ́n kà fún wa yìí àyà yìí àkọ́kọ́ ṣàlàyé nípa àwọn tó ṣe wípé wọ́n lè fẹ́ mọ̀ nípa èdè lárúbáwá díẹ̀ kó lè bá a jẹ́ nǹkan tí yóò ṣàǹfààní fún wọn. ọlọ́run ní kúlì ìnámà. kúlì ìnámà yúhà ilayya ànàmà ilahukum ilahun wahida. alákọ̀ọ́kọ́ ni pé mọ́ tó wà ń bẹ̀ yẹn àwọn àfáà gbà wípé a lè pè ní mọ́ tó máa jẹ́ almausul máa tí ó máa sọ wípé nǹkan tó ṣe wípé àwa jẹ́ pé iná mọ́ dájúdájú nǹkan tó ṣe wípé yúhá ìláyà tí wọ́n fi ránṣẹ́ wá sọ́dọ̀ èmi ànábì so àwa nídìí kọ́bárù iná òní ọ̀wà jẹ́ anamọ ìlà òkun ìlà òun wáhídà. ìjọ obìnrin ń ṣẹṣẹ́ ní ànábì ni pé ọlọ́run ọba yín kò sí èméjì ń ọlọ́run kan ṣoṣo ni so rìsálà tí ọlọ́run gbé fún mi ànábì nìyẹn nítumọ̀ alákọ̀ọ́kọ́ àbíká sọ yí pé ní èdè lágbáwá ní ìsàlàyé èdè lárúbáwá alákọ̀ọ́kọ́ ìsàlàyé èdè lárúbáwá ẹlẹ́ẹ̀kejì òun náà ní ká gbà pé má yẹn má tó lékún ni táǹpé ní záídà tó wá jẹ́ àlìkáfà ìtọ́jẹ́ pé anamá ìlà òkun ìlà òun hídùn olúwa máa jẹ́ náà ibùlẹ̀ fáìlì fún yóò sọgbọ́nà yìí ni ó máa jẹ́ pé sọ fún wa pé ìnáma gbogbo ìnáma yẹn ló máa túmọ̀ dájúdájú àwa jẹ́ pé dájúdájú anama ìlà òkun ìlà òun hidu wípé ọlọ́run ọba yín ọlọ́run ọba kan ṣoṣo ni yóò ìláyà. O ni wọ́n fi ránṣẹ́ wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba wá sọ́dọ̀ èmi ànábì sàlá. sallallahu alaihi wasallam. ọ̀nà méjèèjì nìyẹn fún àwọn tí wọ́n gbọ́ èdè lárúbáwá tí a mọ̀ sí nǹkan tá à ń pè ní alqawaidu annahwiya so látara bẹ́ẹ̀ ntọ́nà bá fẹ́ kó yé wa ń bì òun náà ni pé ọlọ́run bá ń fìdí ẹ̀ múlẹ̀ pé kánà bí o máa sọ fún àwọn èèyàn nítorí pé àwọn tí wọ́n rán anabi sàlám sí òòṣà òun náà ni wọ́n pè ní ọlọ́run wọ́n ti gbé ìjọ ọlọ́run kúrò lọ́dọ̀ ọlọ́run wọ́n wá gbé lọ fún òòṣà àbí ká sọ wípé wọ́n gbà pé àwọn òòṣà yìí ọlọ́run ọba gangan tó ga ń bẹ ṣùgbọ́n àwọn òòṣà àwọn ni àwọn ó máa sìn àwọn ẹgbẹ́ wọn máa bá wọn gbé ẹ̀sìn àwọn lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run alẹ́ kò sí ọlọ́run bó sọ fún wa yìí pé ẹnìkan tá a máa jọ́sìn fún. innama yuha ilayya annama ilahukum ilahun wahida. ẹnìkan péré tá a máa jọ́sìn fún ẹni tó lẹ́tọ̀ọ́ pé kẹ́ ẹ jọ́sìn fún òun ìlà òun wá ìdùnnú ẹnìkan soso péré ni ẹ tún gbọdọ gbéjọsìn yín fẹ́lòmíì mọ́ ẹ gbọdọ máa wá lágàtà tẹ́ẹ̀fì máa ṣèjọsìn direct náà ọlọ́ọ̀bá nìkan ma máa jọsìn fún un ọlọ́wà fa ali anto. fàálẹ̀ àǹtún mùsùlùmùn. ọlọ́wà ní fàálẹ̀ àǹtún mùsùlùmùn. bìmọ̀nà kúnú mùsùlùmí ẹ di mùsùlùmí. ìbéèrè kan o ọlọ́ni ẹ ọlọ́run ní kí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ní kí wọ́n di ọlọ́run ní kí wọ́n di mùsùlùmí ọlọ́run ní fa alẹ́ antum mùsùlùmí. mùsùlùmí. ọlọ́run ní kí ló dé tẹ́ ẹ̀ wá lè di mùsùlùmí ní tó dáa fún yín òun náà ní kẹ́ ẹ jẹ́ mùsùlùmí tó gbé mùsùlùmí gbogbo ìbáàdà rẹ̀ pátá yanyan ọ̀dọ̀ Ọlọ́run ni ó máa darí ẹ̀ sí náà. فإن تولوا فقل آذنتكم على سواء ọlọ́ni fàyíntàwáláwò tí ọba wa ṣe dáwà fún àwọn kèfèrí tó pè wọ́n lọ síbi ìlà ibadatillahi wahda lọ síbi ìjọsìn ọlọ́run ọba kan ṣoṣo wà ń tà wá lọ́wọ́ tí wọ́n bá wá gorí tí wọ́n láwọn ọ̀gbà tí wọ́n accept ìjọsìn náà kí ni ó wàá ṣẹlẹ̀ fa. fakul adantukum ala sawa. fakul adantukum ala sawa. gbólóhùn yìí náà ó di ká ṣàlàyé fún àwọn tó jẹ́ pé wọ́n tó ń gbọ́ èdè lárúbáwá àwa náà á ṣàǹfààní tiwa náà níbẹ̀ ṣùgbọ́n torí pé kó lè ba àyè dáadáa èdè lárúbáwá là á fi túmọ̀ alukurani Karim tí àwọn tó jẹ́ àwọn kèfèrí bá ti gún rí gbólóhùn alákọ̀ọ́kọ́ tó wọ́n kọ́ wà ń bẹ̀ náà ni áádánà. Ah, gbólóhùn áádánà tó wà ńbẹ̀ yẹn la lè túmọ̀ rẹ̀ ìtumọ̀ òun náà ni kéèyàn ànáǹsì fún yàn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn dẹ́rùbà àbí kéèyàn fún yàn àbí kéèyàn sọ fún yàn ń fogun jà yín so gbólóhùn yẹn bí tí wọ́n túmọ̀ nìyẹn lóbi jẹ́ pé nígbà táwọn tó bá wá jẹ́ kèfèrí tó bá pè wọ́n pè wọ́n tí wọ́n ò bá gbọ́ fàkúl àdántukùn àlà sàwá. sọ fún wọn pé àdántukùn máa yú ha ìláyà eh, mo ti announce fún yín o máa yú ha kíni ọ ìláyà ìyìn tí wọ́n fi ránṣẹ́ wá fún mi mo ti announce ẹ̀ fún yín ìtumọ̀ kan nìyẹn ọ àdáǹtukùn hariban ọlọ́run tí n bá ti pè yín tẹ́ ẹ̀ bá ti gbọ́ ntókù pé kí n fi alẹ̀ mọ́ yín náà ni pé kí ni o kí n dẹ́rù bà yín pẹ̀lú pé a kùgùn wá bá yín tó kọ́ mi èèyàn tá a bá lo fọ́ọ̀sì fáwọn ọmọ èèyàn kan láéláé wọn ò ní gbà so ìtumọ̀ méjèèjì tọ́kọ̀ wà níbi àdántukùn nìyẹn ṣùgbọ́n alasawa gbólóhùn alasawa gbogbo àwọn afọ́ onítẹ̀fsíìrì pátá yányá náà ni wọ́n pè ní haalu gbogbo wa ni wọ́n pè ní haalu ìtò túmọ̀ sí ni pé déédéé ṣùgbọ́n déédéé yìí ọ̀nà mẹ́ta la lè gbà wò ó àlàyé a fẹ́ sọ nípa ìṣesí náà ń pè ní haalu alákọ̀ọ́kọ́ nínú ìtumọ̀ tí àwọn àfáà mú wá òun náà ni ká gbà wípé kún tó wà lẹ́yìn yẹn òun ló jẹ́ àwọn tá a fẹ́ sọ ìṣesí wọn tá a máa ń pè ní sọ ibùl hal àwọn tá a fẹ́ sọ ìṣesí wọn fàkúl sọ wípé àdántùkún alàsàwà èmi ọlọ́run ọba èmi òjíṣẹ́ ọlọ́run ọba mo ti ṣàfihàn tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí mi fún yín àbí mo ti kéde ogun fún yín alasawain gbogbo yín padà yẹ mustawina bákan kan náà ni mo ti kéde ẹ̀ fún yín bákan kan náà lẹ ti rí ní ìṣesí yín jẹ́ kò sẹ́ni kankan tí mi ń ni o tí mi ń jíṣẹ́ yẹn fún ìyẹn máa máa dàbí pé ọlọ́sọ̀ fún ṣiṣẹ́ rẹ̀ wípé o gbọ́dọ̀ mọ́ jíṣẹ́ lóbi jẹ́ pé ṣe ọlọ́wọ́ ọba nígbà tó ń jíṣẹ́ gbẹ̀yìn fún àwọn tí wọ́n jáwọ́ ara àwọn tí wọ́n jáwọ́ mùsùlùmí ní òkè àràfà ní àjìtá níbi ṣe gbẹ̀yìn yóò sọ pé albalat ǹjẹ́ mo ti jíṣẹ́ pé àbí ti jíṣẹ́ pé látara bẹ́ẹ̀ ìṣọ́lá ọba ni mo ti jẹ́sẹ́ fún gbogbo yín alàsàwà bákan náà ni gbogbo yín rí nípa jíṣẹ́ tí mo jíṣẹ́ fún yín ìyẹn nítumọ̀ alákọ̀ọ́kọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà túmọ̀ fún wa wọ́n sọ fún wa yìí pé àdántukún èmi tó wà níbẹ̀ yẹn àti kún àtẹ̀yìn tó wà níbẹ̀ yẹn alepa méjèèjì pọ̀ ká ní àwọn méjèèjì àwọn ni wọ́n jọ ní alàsáwà ní wọ́n fẹ́ wọn. ìyẹn tó bá yẹ pé yẹn bá sọ yí pé dọ̀rọ́bùtùhù kọ mo na ẹni náà táwa méjèèjì wà ní kíni o ìnàró ó mì pé èmi tí mo na yẹn mo wà nínàró ohun tí mo nà náà ó ọ wà wọn á kó méjèèjì yẹn sọ fún wa pé ẹni tó bá ní ìṣesí ó lè pé èèyàn méjì so àwọn afa àgbà bẹ́ẹ̀ nínú tafsir tá a fẹ́ túmọ̀ yìí wọ́n ní fakul sọ wípé àdántukún. àlàsáwá. <coughs> sọ wípé àdántukún àlàsáwá èmi òjíṣẹ́ ọlọ́run ọba ń kéde fún yín èmi àti ìjọ wa wà lẹ́yìn tó jẹ́ pé a ṣe déédéé níbi ìjọ máa kéde fúnra wa ẹ̀yin ti kéde fẹ́mi náà rí i pé ẹ gba tí mo gbé dání èmi náà ti kéde fún yín ẹ̀yin náà pé kí ni o èmi náà gbàǹtẹ̀ gbé dání so àwọn méjì wọ́n wá sọ pé kí ni o gbàǹtẹ̀ gbé dání àwọn àfáà sọ fún wa pé tábàlù sínú sùpàtù Yunus aya forty one àárírú gbólóhùn yìí bẹ́ẹ̀ tí ọlọ́wọ́ bá ń sọ fáànà bí yìí pé wàyí ń ká dàbúkà. wàyí ń ká dàbúkà fàkólì àmàlí wàlákùn àmàlùkọ́. tí àwọn tí wọ́n já àwọn kèfèrí yìí bá pè ọ́ lónírọ́ sọ fún wọn yìí pé iṣẹ́ tèmi ń gbẹ̀san rẹ̀ wájú ọlọ́run wàlákùn àmàlùkọ́ iṣẹ́ titi yín náà ẹ̀yin náà gbẹ̀san rẹ̀ wájú ọlọ́run. àtúnbárí òun náà mímú àmà àmàl. ẹ yóò ọlọ́run ò ní bí nípa tí èyí bá ṣe wàhánà bàrí ihun. wàhánà bàrí ihun mi máa tà àmàlò. èmi náà dẹ̀ ni ọlọ́run ò tiẹ̀ ní bí nípa tí náà bá ṣe so mọ ọmọ kò ní nǹkan tẹ́ bá ṣe lọ́sọ̀ pé wàá yín tàn wá lọ so tẹ́ bá tiẹ̀ wàá sọ pé àwọn ò tiẹ̀ gbaṣẹ́ tó gbé dání sọ fún wọn yí pé ìwọ ti kéde fún wa o àlàásáwà báwo náà ti sọ pé àwọn ọ̀gbáṣẹ́ lọ́wọ́ rẹ yẹn ìwọ náà ti sọ pé táwọn náà gbé dání ìwọ náà ṣe kí ni o ò ní bá wọn ṣe ọba wọn náà ti kéde yìí pé àwọn ọmọ takò wa ànábì ni ìwọ náà ti wá kéde fún wọn yìí pé èmi náà wà á máa jẹ́ ló ṣe pé kí ni o tí ó máa takò yìí ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ kẹ́mi sọ́nu sọ́tò àǹfààní náà àyà fifty eight ọlọ́run ni wà ìmọ̀ takọ̀ fanami kaomin kiyanatan fanbis ilé im alasawa ọlọ́run ni nẹ́bí sallallahu wa sallam. tó o bá ń bẹ̀rù lọ́dọ̀ àwọn ènìyàn kan. fa imma takhafanna min qawmin khiyana. tó o bá ń bẹ̀rù jàǹbá lọ́wọ́ àwọn èèyàn kan fanbizi ilayhim ala sawa. fanbizi ilayhim ala sawa àdéhùn tẹjọ ní láàrin ara yìí jù sí wọn káwọn náà ju tiwọn náà sí ọ padà aláṣàwọ ayé mi nìyẹn tó yẹ pé ó kó ànábì sínú àtàwọn tó jọ ládéhùn ìgbé kálukú ọjọ́ ju àdéhùn tí bá ń bẹ láàrin yín ẹjọ́ jùlẹ̀ nígbà tó bá ti di pé àwọn èèyàn yìí ó oníjàmbá èèyàn ni wọ́n so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfa túmọ̀ nìyẹn pé àwọn tẹ́ jẹ́ kèfèrí tí wọ́n bá ti gbà fànàbí ànàbí àti wọn kí wọ́n jọ mọ̀ wípé àjọṣe kankan ò sí kí ni o kò sí láàrin àwọn nítumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká gbà pé òṣìṣẹ́ ọlọ́ọ̀bá gẹ́gẹ́ ló ní sàwá àlà sàwá ká gbà pé òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ló ní ọlọ́ọ̀bá ń sọ fún ànábì yìí pé fakul àdántùkún àlà sàwá sọ fún orí pé mò ń kéde fún yín pé kò síyèméjì ń bẹ́ o àìgbà ẹ̀sìn yìí ẹ ti lẹ́tọ̀ọ́ sí pé káwa mùsùlùmí ká gbogbo wa bá yín àdéhùn tá a ní pẹ̀lú yín àti tu aláṣàwà mọ̀ wá ṣe ní ṣàwáyétù bainakum fi ì gbogbo yín pátá bákan náà ni mo ti ṣe láàrin gbogbo yín pátá sọ bákan kan náà ìmọ̀ akéde yìí fún yín gbogbo ẹ tí ọba ti gbà bákan kan náà ní kéde mi fún gbogbo yín ní ìní ń ṣe ní nǹkan tó ṣe yìí ìkọ́ yàtọ̀ sí kan so ìṣọ́lá ọba ń ṣàlàyé pé òun wá ní wàá máa jẹ sàwa aláṣàwa yẹn wàá máa jẹ mùsáwìyàn làkún so ìṣọ́lá ọba ń kéde fún wa àfa àwa tí wọ́n jẹ́ àfa zajaj àwọn sọ pé ìṣọ́lá ọba yìí ti ń sọ ń bẹ̀ náà ní wípé mò ń kéde ẹ̀sìn ọlọ́run ọba fún yín bó ti yẹ kí n kéde rẹ̀ fún yín aláṣàwà ìkéde mi bí mo ti ń kéde fún yín yẹ mi ò fi pamọ́ rárá gbogbo tó yẹ kí n ṣàfihàn pátáyáyá ó mo ṣàfihàn fún yín èmi ti kéde tèmi fún yín o mo sì ti sọ tọ́lọ́run ní kí n sọ fún yín ọwọ́ yín lọ́wọ́ kù sí náà. wàyìn àdérí. أقريب أم بعيد ما توعدون òṣìṣẹ́ wa sọ fún wa yìí pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí lára gbólóhùn tí wọ́n máa sọ fún jíṣẹ́ náà ni wípé ìgbà wo gẹ́gẹ́ lọ́lọ́run fẹ́ fìyà jẹ wá àwọn òṣètò àti gbà ìtọ́wà lórí ẹ̀mí tí wọ́n ò ju pé ìgbà wo lọ́lọ́run fìyà jẹ wá sórí látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ma wa sọ fún wa pé wáyé ni adìrí. wáyé ni adìrí ibu ni àmbàrìndùn máa tó àjò. èmi òṣìṣẹ́ ọlọ́wọ́ bá wáyé ni adìrí èmi ọmọ ìtẹ́ ń béèrè lọ́wọ́ mi èmi ò mọ̀. òṣìṣẹ́ ọlọ́mọ máa fún wa yìí pé ọlọ́run nìkan mọ̀ àmùbà ìdùn bóyá ó jìnnà ni ó nǹkan tọ́lọ́run ọba ti ṣàdéhùn fún yín àwọn afọ́ni tẹ̀síìrì jẹ́ kó yọ ayé pé òṣìṣẹ́ kò ń ṣàlàyé fún wa yìí pé nǹkan yìí wá kìhún lámàhálà èyí tí ó ṣẹlẹ̀ ni tí ó sì ṣe méjì mẹ́ ṣùgbọ́n òṣìṣẹ́ ọlọ́run ọba ọ̀ma nípa sísúnmọ́ rẹ̀ àbí jíjìnà rẹ̀ gbogbo ẹni bá ti jẹ́ kèfèrí sọlọ́run ìyá ọlọ́run ọba kò síyèméjì bẹ́ẹ̀ ọlọ́run fìyà jẹ ni tó bá wọn lọ o lè fìyà jẹ láyé tó bá wọn lọ o lè má fìyà jẹ kọ́ ẹ pé yóò kú tán kódà yóò lòlẹ̀ ayé tí wọ́n gbà dá yóò tó máa tí wọ́n bá tún kú tán tí wọ́n tó máa ṣe gbogbo ẹ̀ fún òsìntọ́ òṣìṣẹ́ ọlọ́run bá ọsàn máa pé òun ọ̀mọ́ pélé àwa náà ọ̀mọ́ pélé yìí ṣùgbọ́n pé kèfèrí ní í jìyà kò sí èmi jìmẹ̀ ìyá rẹ̀ wá lè yára wá tàbí kíyà rẹ̀ ọ̀pẹ́ kó jẹ kó jẹ lálìkì àmọ́ yọ sá jẹyà ni nítorí ọlọ́run bá ń sọ níbi tọ́lọ́run bá ń sàlàyé fún wa náà ni pé kó máa sọ fún wa pé òun ọmọ àkọ́rí ibo. àkọ́rí ibo àǹbárí dùn máa tù àjò. so bóyá nǹkan tọ́lọ́run bá fẹ́ fi àjẹ yín bóyá súnmọ́ ni o máa tú àdúnà wú nǹkan tí promise yín ó súnmọ́ ni o àbójínà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ló wọn ọ̀mọ́ promise yẹn wá ní ó kó sínú ìtọ́lọ́wọ́ bá promise wọn láyé ìyà ó dẹ̀ kó sínú ìyà àlìkìyàmọ̀ náà àlìkìyàmọ̀ bóyá ó ti súnmọ́ tó lọ́wọ́ bá fẹ́ payé rẹ ni o bóyá ó jìnà ni òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ọ̀mọ́ ìyàrá bẹ́ẹ̀ fi jà wọn kèfèrí láyé ó súnmọ́ ni o ó jìnà ni o òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ọ̀mọ́ so látara bẹ́ẹ̀ ṣùgbọ́n ó fi díẹ̀ múlẹ̀ wípé ọlọ́run ọba ó fìyà jẹ àwọn kẹfìrí tí ò sí èméjì mẹ́ náà. ìnáwó yàrámù ìjà ọ̀rọ̀ mi nà mí kọ́ ọ́ọ́lù. ọlọ́run tí ọlá rẹ̀ ga ya alámùlì jahara mínàlì kọ́ọ́lì wáyà alámùmá tẹ̀kùtùmù akọ̀ra túmọ̀ rẹ̀ náà nítorí pé ọjọ́ ti lọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa yí pé láti lè jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí kí wọ́n mọ títóbi ọlọ́run ọ̀rọ̀ kọ́rọ̀ onímọ̀ jáde lẹ́nu àwọn kèfèrí sí àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí wọ́n máa bú Islam wọ́n á máa bú Al-Qur'an Karim wọ́n á máa bú ànábì wọ́n á máa bú gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa pé innahu ya'lamul jahr. innahu ya'lamul jahra minal qawl. ọlọ́run ọba ọba tó ṣe wípé ya'lamul jahr gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ ń sọ sókè minal qawl látara gbólóhùn yín tẹ́ ẹ̀ ń sọ sókè gbogbo ẹ̀ pátá yẹn lọ́wọ́ ọba ṣe kí ni ọlọ́run mọ̀ kódà wáyà alámù máa tàbítò mọ́. èyí tẹ́ ẹ̀ tí ì sọ jáde tẹ́ ẹ tó fi pamọ́ ọlọ́run bá mọ gbogbo ẹ̀ pátáyányán so gbogbo ẹ̀ pátáyányán òun náà ni àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run fi ya rẹ̀ jẹ wọ́n mùsùlùmí nìkan lọ́lọ́run ọba bùn lòṣìṣẹ́ ọlọ́run ọba mi sọ pé ọlọ́run ọba ti gbé kúrò fún umma mi So nǹkan tí jẹ́ pé máa wáṣíwáṣá ti bí iye nafsu ntí ẹ̀mí rẹ̀ bá ń rò ntí àwọn mùsùlùmí tẹ́mi wá kàn ń rò lásán ọlọ́run bò ní fìyà rẹ̀ jẹ wá máa lam yakul máa lam takul wàlám tààmàlì tíjọ mi o bá ti sọ jáde tí ò dẹ̀ ṣẹ́ńṣẹ́ ọlọ́run bá ti forí jìn ṣùgbọ́n ẹ ń bá jẹ́ kèfèrí òun tiẹ̀ àti tó fi pamọ́ sínú ẹ̀mí. E tí ó sọ jáde tọ́gbẹ́nú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ àti tó sọ jáde ní gbangba gbogbo ẹ̀ padà lọ́wọ́ bá mọ̀ yóò sì jìyà rẹ̀ ìyà yẹn wá lè súnmọ́ tí ó jẹ ó sì lè jìnnà tí ó jẹ kọ́lọ́kọ́mọ́ fìyà jẹ wá so látara bẹ́ẹ̀ ibi tí ali ti dá ti dúró níbi tẹ̀síìrì lónìí nìyẹn ní aya one hundred and ten ìta gbọ́ kọ́lọ̀ jẹ́ kí o ṣe wá láǹfààní àmín kọ́lọ̀ jẹ́ kí o wúlò fún ẹnì kọ̀ọ̀kan àmín subhanaka wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك